nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan ní wọ́n á nínú nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdíṣe ìbẹ́nu sọ́yìn bọ̀fá rẹ̀ sọ́yìn muslim eléyìí ni ètò wa ètò àti ìlú lóòtọ́ èyí tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn òṣìṣẹ́ abdulfatah ìsàrùmí tí wọ́n ń darí tí ń jẹ́ pẹ̀lú gbogbo ọjọ́ ìjúmọ́ gbogbo ọjọ́ friday náà lẹ́ẹ̀ látago márùn-ún sago márùn-ún àbọ̀ ah. lórí ìkànnì wa ní ìkànnì alábàríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wọlé bí nípa ẹ̀sìn wa àlùkí àwọn ṣẹ́kọ̀ àbùfàtà ìsàwùrí sórí ago yìí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakumullahu khairan.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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أدعو فون أتريك أتي ولون فون النبي محمد صلى الله عليه وآله وسلم. sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì gbogbo ẹni tí ó bá ń tọ ìlànà ànábì sallallahu alayhi wa sallam abẹ́lúwa kí ó fi ìkẹ́tì àtọrọ yìí kó fi kárí wọn títí tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama ọgbà wa tí à ń gbọ́ ètò àdínà yusrun gbogbo wa ni a kí pẹ̀lú gbólóhùn wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá òun náà ni ọ̀rọ̀ alùpùrọ̀bà àwọn àwọn gúrbẹ̀tù dín gúrbẹ̀tù dín ìjẹ́ àjòjì ẹ̀sìn lórílẹ̀ ayé wọ́n ń sọ àwọn nǹkan kan tó jẹ́ àwọn mọ̀wákìfù alùpùrọ̀bà tí wọ́n bẹ̀rẹ̀ kó fi wá sínú wọn ẹ̀rí ẹnìkan ó pè mí oníkíló tí mo fi ń sọ pé ọ̀rọ̀ àwọn gùrọ̀bà náà ni ọ̀rọ̀ yìí máa ń pé bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ títí ẹni tí ó bá ń ṣe nǹkan tó wá ṣe pé àwọn èèyàn wa mà wọn mọ nǹkan tí ń ṣe àbí wọ́n ti ẹ̀ mọ nǹkan tó gbé lọ́wọ́ wọ́n fẹ́ máa máa sì nǹkan yẹn gbọ́yé so n tó kàn fún ẹni yẹn náà ni pé kó jáde kó ṣàlàyé ara rẹ̀ ẹ̀rí gbogbo èèyàn náà ló sì lè jẹ́ gùrọ̀bà gbogbo èèyàn gbogbo every mùsùlùmí náà lànà bí pé ìfọ́ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí la nábì ni ó gbọ́dọ̀ jẹ́ báyìí àwọn owó náà nípa gbọ́dọ̀ jẹ́ àlùsùnà wal jamaa gbọ́dọ̀ jẹ́ àlùsùnà gbogbo tó kí lọ fẹ́ yọ kú tó fi lòní jẹ́ àlùsùnà àwọn ọlọ́wà yọra rẹ pé èwo ò sí ń bẹ̀ gẹ́gẹ́ bọ́ pọ̀lọpọ̀ àwọn tí ń yọra wọn kú ń bẹ̀ ilé yọra rẹ̀ pé sufi lè ní ilé yọra rẹ̀ àṣàyẹ̀rọ̀ lè ilé yọra rẹ̀ kàwáríjì lẹ́wà ilé yọra rẹ̀ mọ̀tẹ́sílà so àmọ́ ìpìlẹ̀ tó yẹ kí gbogbo mùsùlùmí ọjọ́ náà níbi kò jẹ́ ẹni tí ó mọ tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tó náà lànàbì sọ pé àwọn ẹ̀yìn àwọn tó bá wá di súnà yìí mú tí wọ́n dì mú tí wọ́n lójú méjèèjì so àwọn náà ń jẹ́ rọ̀rọ̀ bá èyí ó lè wá máa pe ìròyìn tó jẹ́ ìròyìn ẹ̀sà kí wọ́n wá generalize ẹ̀ fún gbogbo èèyàn rárá so ẹni tí òun náà bá fẹ́ kó sínú ìròyìn tó jẹ́ ìròyìn kọ́ọ̀sọ̀ òun náà bẹ̀rẹ̀ yóò kó sínú rẹ̀ ni kò sí pé bóyá ẹnìkan ni ó gbọ́dọ̀ jẹ́bẹ̀ ẹnìkan ni ó gbọ́dọ̀ jẹ́bẹ̀ àmọ́ tí ń jẹ́ òdodo ẹ̀sìn ọlọ́run náà ni kéèyàn jẹun tí ó ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wa sallam tí ó sì ń jẹ́ àjòjì ibi tí mò ń bá lọ ni pé ẹni tó bá ń jẹ́ ẹni tó ń jẹ́ àjòjì ẹ̀sìn tó jẹ́ alùsùnà ara àwọn afáàmọ́ sọ pé ta'khirul bayan an waqtiha yani ghairu jaiz kọ́lá gbàdúrà mọ́ yẹni pé kí àlàyé tó yẹ kéèyàn ó ṣe ní àsìkò kan tó o bá ṣe à àṣìṣe ńláńlá ni àṣìṣe lèèyàn ṣe so àṣìṣe ń gbà mí sí ni wà láì kò síbi tá àṣìṣe ò lè gbìyàn dé àṣìṣe kúrò àṣìṣe lè gbìyàn wẹ̀ wọ́n gbà mí ìlú ni a ó ṣe ń tẹ́kọ̀ọ́ lóṣù wá sàlàyé báwọn lásìkò ọ̀rọ̀ ti kọjá so náà ni tàkìrì bàyá ni àwọn ti kọ́tọ̀ náà òun ni pé àwọn tó bá ń jẹ́ ẹni tó ń gbìyànjú sún Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú òbí òun ni mò ń bá bọ̀ so ọ̀rọ̀ kan bẹ tó ṣe pé àwọn àfa máa ń sọ ìgbà tí èèyàn padà fi mìzánù súnà tí èèyàn fi hùwà yẹn rí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kò kún tó ni ọ̀rọ̀ yẹn dẹ̀ gbajúmọ̀ láwùjọ òun náà ni orin kan tí àwọn èèyàn máa ń kọ kódà àwọn olójú ọmọ kí ó sì kì í kọ́ so orin yẹn dẹ̀ ní ìlápa nínú ẹ̀mí gan-an. هنا أفضل أستاذي على فضل والدي وإن نالني من والد الفضل والشرف فهذا مرب الروح والروح جوهر وذاك مرب الجسم والجسم كالصدف أفا يعني أفضل أستاذي أو يا مفا أفضل أستاذي أم وفا فا فا فا so orin òun sì ní orin tí ó ń lapa nínú ẹ̀mí gbogbo ẹni tí bá ń jọmọ kéwù ni kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní pé òfọ́dúró ustazi máa pàtàkì àfáà mi àlàfọ́dúró wálìdì ju òbí mi lọ ẹ̀wọ̀n kan sọ wá ní wa iná lẹ́ni min wálìdì alfọ́dúró wa ṣarafa kódà kó ṣe pé bàbá mi dá mi lọ́lá bàbá mi fún mi ní gíga ó nítorí pé kí ni fàhádà mọ̀rọ̀dẹ̀rọ̀ ó ní àfá yìí ìsáàbù mi àfá mi òun ló tọ́jú ẹ̀mí mi wọ̀rọ̀ òjò òhàrùn ó ní ẹ̀mí gangan sí ni tó jẹ́ pàtàkì lára gangan ní nǹkan pàtàkì wọ́n ní wàzáàkà wọ́n ní fẹ́ ráwọn òbí yẹn mọ̀rọ̀dẹ̀rẹ̀ jésù àkàn tọ́jú ara mi lásán ni wẹ̀lì jésù mo kà sọ́dà sí òun ní ara sì bí kọ̀ǹtínà lásán ni ipe bí kọ̀ǹtínà àmọ́ nǹkan tó wà nínú kọ̀ǹtínà ẹni pé nǹkan pàtàkì gangan náà lẹ̀mí iná làfà ṣe àfà ló tọ́jú rẹ̀ àmọ́ ara lásán ìyá kan máa ń wẹ̀yàn ìyá kan máa ń tọ́jú rẹ̀ lásán àmọ́ àfà ni ó tọ́jú rẹ̀ subhanallah orin yẹn orin tí àwọn àfà máa ń fi ń gba ẹ̀tọ́ òbí lọ́wọ́ ọmọ ni alùsùnà gbà wọlé alùsùnà gbà pé òbí ó ju àfà lọ gbogbo ẹni tó bá fẹ́ ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ pàtàkì òbí rẹ̀ ju àfà lọ so nítorí nítorí ìkẹfìlẹ máa mọ àwọn ọmọ wa káwọn máa mọ àwọn pòyíṣàn wa lórí àwọn òbí wa àtúpáfò ní ẹ̀tọ́ tiẹ̀ má padà débẹ̀ alugọ̀rọ̀bá àmọ́ asàtìsẹ́tìhìm ń débẹ̀ so àmọ́ táwọn òbí yìí ipò láńlá ni wọ́n wà tó ju títí àwọn àfa lọ tó náà ní ẹ̀fì rí ọmọ mi irú nǹkan yìí náà ti gbìn sí lẹ́mìí kò ní ṣe dáadáa fáwọn òbí rẹ̀ àbí kó jẹ́ pé dáadáa tí wọ́n mọ̀ ṣe fún àfa rẹ̀ yóò mọ̀ ju tòbí rẹ̀ lọ irọ́ dáadáa òbí gbọ́dọ̀ ju tàfa lọ so torí pé àyà Qur'an náà là ń kà yìí tó ìpín ọlọ́run bá ní wa wassayna al-insana biwalidayhi ihsana ọlọ́run tó ní wa qada rabbuka an la ta'budu illa iyyahu wa bilwalidayni ihsana so àríbi tí a ti rí Qur'an so àwọn àdìsí náà pọ̀ rẹ̀kẹtẹ́ so àwọn àdìsí wà tó ní wa an yuqiru man yu'allimuhum aw man yu'allimuhum yàrá ìtọ́ náà ni kí wọ́n sà kí wọ́n bọ̀wọ́ àfáàyàn àbá gbogbo àwọn tó yẹ kí wọn kọ́ ṣe jù láyé òbí yẹn ni sẹ́ẹ̀dì pé ẹnìkan bá nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ayò náà sí afdal bí ọ̀ṣun tó ṣe dàtí lẹ́yìn àwọn ọmọ náà àhàkùn náà sí ọ̀ṣun tó ṣe dàtí lẹ́yìn tálẹ́ tó yẹ kí n ṣe dáadáa sí jù lákọ̀ọ́kọ́ ànábì ni ummuk ìyá rẹ̀ ni ànábì ọ̀dà pàfà súnmọ́ ummuk tó ní ìyá rẹ̀ ó tún tàdà ànábì tó ní ummuk àníyá rẹ̀ ẹ̀mẹ́ta wà tó ní súnmọ́ abúk lẹ́yìn bàbá rẹ̀ ó tún ní lẹ́yìn náà súnmọ́ àdínáàk lẹ́yìn náà wọ́n bá wọ́n so ìbọ̀wọ̀ tàfà ọ̀tọ̀ ni so ó ní pé bá a ṣe wọ́n ń sọ yìí wípé òbí níwọ̀ bí tí mo ń lọ gẹ́gẹ́ nìyẹn wípé tí mo fẹ́ lọ lónìí pé òbí ní ìwọ̀lérí ọmọ tí ọmọ ò sì gbọ́dọ̀ ṣe òbí rẹ̀ àfi nǹkan tí òbí bá ní kó ṣe tí nǹkan yẹn bá takò tán lọ́wọ́ ọba tóbi tí mo wá dé ni pé ǹjẹ́ ọmọ ṣó lè lọ lè mú ẹjọ́ òbí rẹ̀ títí ah, àjìnà lè fi ẹjọ́ sùn kìnà lè fi ẹjọ́ sùn tó ǹjẹ́ eléyìí wà nínú òfin ẹ̀sìn ọlọ́run ǹjẹ́ ló ṣẹlẹ̀ rí kí jìnà fẹjọ́ òbí mi sùn òbí mi ń ṣe nǹkan tí ó lágbára fún mi àbí ọmọ ó dúró náà ni kí òbí rẹ̀ ó máa hàn ní gbogbo ìmọ̀ tó bá fẹ́ hàn tí wà láì fi ọ̀rọ̀ yìí fún ẹni tó bá nájú tó ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tọ́lọ́nikẹ́ni yẹn kó tó islam yóò rí pé ọmọ náà ní ẹ̀tọ́ tiẹ̀ nínú islam islam tó náà àìdìlà láàtọ̀ tó lè mọ̀ àhàdàn kì í gẹ́gẹ́ bí òbí ṣe ní ẹ̀tọ́ tí ó gbà lọ́wọ́ ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ náà ní ẹ̀tọ́ tí òbí náà gbọdọ̀ fún òun náà so bí ó ṣe wà nínú ẹ̀sìn ọba nìyẹn ah, eh, àyíṣà radiyallahu anha àwọn ọ̀rọ̀ kan bẹ tí àyíṣà tí ó gbà wá radiyallahu anha látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé ọ̀rọ̀ yẹn iná ni ó máa ń ṣe àwọn òbí kan tó fi dúró lórí pé ah kò sí ní táwọn ò ṣe fóbi àwọn wọ́n gbọ́ yé kódà àwọn gbàdà mú ọ̀rọ̀ yẹn lásìkò Abubakar Siddiq radiyallahu anhu àbákí ní tó débi yẹn ẹ̀yìn kọ́kọ́ lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà bàbá kan bẹ̀ ní ayé Ànábì sallallahu alaihi wasallam Jabir ni ó gba ọ̀rọ̀ yìí wá Jabir ibn Abdullah ni anna rajulan ata Nabiy sallallahu alaihi wasallam yashku ilayhi walidahu arákùnrin yẹn wá bá Ànábì sallallahu alaihi wasallam ẹjọ́ bàbá rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam so ìgbà tó wá bá anabi sallallahu alaihi wasallam tó wá bá anabi annahu akhadha malahu ń gba gbogbo ọgbà dúkìá pé ah, ah gbogbo tó wọn ní bàbá yìí kó tán ńlẹ so kí ló sì fa ni pé bàbá yẹn òun náà ti rí ọ̀rọ̀ yẹn mà nínú radiyallahu anha aisha ni òun gbọ́ látọ̀dọ̀ anabi tó sọ pé inna atyaba ma akaltu min kasbikum wa inna awladakum min kasbikum ba anabi ni aisha radiyallahu anha ó ní pé inna atyaba ma akaltu nǹkan tó dáa jù nínú nǹkan tó yẹ kẹ́ ẹ máa jẹ ló ń jẹ tẹ́ ẹ máa jẹ òun náà ni pé ní kẹ́sìbì kan kọjá pé iṣẹ́ tẹ́ bá ṣe iṣẹ́ yẹn kó jẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ lọ ń á iṣẹ́ tó dànù oúnjẹ tó dànù. wọ́n ní wà min kasbikum. ànábì ní àwọn ọmọ yín bí òun iṣẹ́ yín náà ni ẹni pé gbogbo nǹkan tó bá ti ní ẹ̀yin náà lẹ ẹ máa jẹ́ ń sọ̀rọ̀ yẹn ni bàbá yẹn ń bèrè wáyà ó wá pé ọ̀fẹ́rẹ̀ wáyà di ànábì ní ọmọ èèyàn ọmọ tó bá bí iṣẹ́ ọwọ́ rẹ tó ṣe nìyẹn fakulu min amwalihim anihan ó ní ẹ máa jẹnu dúkìá wọn ẹ̀wọ̀ ànábì ní ẹ máa jẹ min amwalihim nínú dúkìá wọn anihan ẹ máa jẹ níjẹ rọrùn tí ò sẹ́ni kan tí ó wà láàyín bẹ́ẹ̀ ó ní pé tí òbí bá ń ná ti ń ná nínú owó ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ kó dúkìá kalẹ̀ ó sì gbé ọmọ rẹ̀ ń mú kalẹ̀ ó sì ní ah, so kò sí tó burú mi àmọ́ bàbá tí ó wá tí ọmọ rẹ̀ wá fẹ́jọ́ rẹ̀ sùn yìí òun gba gbogbo rẹ̀ ni ọba palẹ̀mọ́ mọ́tò kan tó wọn náà ní ọba palẹ̀mọ́ rẹ̀ lápèjúwe ah gbogbo rẹ̀ ọlọ́lẹ̀ òjò rẹ̀ lákàntì rẹ̀ ah lọ́mọ ìwà bá nẹ́bí sallallahu alaihi wasallam tó bí mo fẹ́ lò níbi eléyìí ni pé kí ọmọ ní ọmọ òlílọ lè fi ẹjọ́ sùn ọ̀la ìkíní yìí àìrí ẹ̀sìn ọlọ́run ọba tó ni àìnájú tó ṣẹ̀ríà ìsìláàmù ni àìnàgí tó ṣẹ̀rí islam ni bọ́mọ yẹn ṣílọ lé bá anabi sallallahu alaihi wasallam ó ní ah, bí annahu akhadha malahu bàbá yìí ti mú owó mi o fa arsala khalfahu àná ìbá ara yẹn tẹ̀lé pé ah, kẹ́nìkan tẹ̀lé ọmọ yìí lọ fastada'ahu wọn bá lè pe bàbá yẹn wá bàbá bàbá yẹn dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam faja'a ila anabi sallallahu alaihi wasallam dọ́dọ̀ anabi fasa'alahu amma yaquluhu anabi wa bi pé amma yaquluhu waladuhu ah, nítorí ọmọ rẹ sọ ní ọmọ rẹ ní oṣù kó gbó dúkìá àwọn tán fàkọ́ọ̀lá ẹ̀rì ni bàbá wọn ń sọ fún wọn ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé sẹ́ẹ̀lì bá ń bi ọmọ yìí alùnfíkòhù ilá àlá ikhwatihi wà ammatihi àwọn onínáwó yẹn fún ṣé báwọn àbúrò náà nínú fún ṣé báwọn tí wọ́n jẹ́ àwọn fámìlì wa náà nínú fún. bí se ń gbà lọ́wọ́ tí mo ṣe ń mú lọ́dọ̀ rẹ̀ ń iná a ọba máa máa mú gbogbo ẹ̀ nínú ló ti ọyẹ kọ́ ọmọ mú inú owó rẹ̀ ni tó ń ta fẹ́ lò tó jẹ́ wájú òun nípa kò sọ ọmọ yìí lẹ́nu pọ̀ ọmọ burúkú ọ́ o ti wà ń fẹjọ́ rẹ wá ń fẹjọ́ bàbá rẹ sùn torí ẹ̀tọ́ rí ẹ̀tọ́ kátó wá nílé ẹ̀sìn ọlọ́run tó tí wọ́n lè fẹjọ́ sùn ànábì sallallahu alaihi wasallam òun náà ni yàní hakim ra'isul balad ra'isul dawla ra'isul dunya nígbà wọn ladarí ayé tó ọmọ sì ló lè bá a pé á ah, ànábì bàbá yìí á ah, sì mú nǹkan mi so ànábì sì ní kánú kúrò bàbá yẹn wa ànábì ò ní ọmọ burúkú ni wọ̀nyí so náà ni ntí ẹ̀sìn ọlọ́wọ́ bá wéré ọ̀ ntí àdìs àdìs ọ̀lọ́ sọ́là so bí fẹnu lábàá máa bá lọ ni bí ẹ̀sìn ọlọ́run bí ẹ̀rí láti inú àdìs àdìs ọ̀lọ́ sọ́là ní ọba ká lọ́wọ́ kò ní òní ká máa wò lọ yìí bákan náà ìmínà tó wà títẹ́ lẹ́yìn tí mo ti ọkọ̀ wí yìí òun ò tiẹ̀ kílẹ̀ pọ́mọ yẹn ó pín bàbá yẹn ó kó gbudúkìá ọ̀sán ni ó mú ní bẹ̀ ni ó mú bẹ̀ ni ìdí wọn fẹ́ ka yìí ni bàbá yẹn ó gba ògbó dúkìá yẹn Qais bin Hazim lọ́gbọ̀rọ̀ yẹn wá ó ní jẹ́ arajulun ila Abi Bakr ọkùnrin kan wá bá Abu Bakr Siddiq so nti ọkùnrin náà ń gbọ́ yìí náà ni pé anta wa maluka li abik anabi sọ fẹ́fẹ́ nìkan rí so ọmọ yẹn wá kíkù bàbá àwọn jí owó òun òun sọ bàbá àwọn jí owó bàbá rẹ̀ jí owó rẹ̀ ni wọ́n wá tó fún anabi sallallahu alaihi wasallam lẹ́bí wa sọ wọn pé ah àǹtà wa má àbíkì ah àbá rẹ̀ jínwó rẹ̀ ìwọ gan àtòwò rẹ̀ gan wà bẹ̀rẹ̀ rẹ̀ lónìí ọ́ yìí òun ni ẹlòmínà wa gbọ́ yé ní àsìkò tí ànábì sallallahu alaihi wasallam ti lọ tán tó ń ṣe dédé ìgbà tí Abubakar Siddiq wà lórí khilafa so ẹ̀rí pé tẹ́ bá ti ń wo àwọn ọ̀rọ̀ yìí wàláhì àwọn òbí wàláhì pé wọ́n ga ọ̀gá ìyẹn sì gbọ́dọ̀ ṣẹ̀ wọ́n ìyẹn sì gbọ́dọ̀ yapa àṣẹ wọn àmẹ́nu bí káwọn àǹfààlà sílẹ̀ ni pé ma lam yakun mahzura tí àṣẹ yẹn bá ti ṣe àṣẹ tí ọlọ́run ní ká má ṣe tọ́lọ̀ bá ti ní ká má ṣe tọ́lọ̀ ní ká má ṣe ni èèyàn ní tẹ̀lé wọn lérí rẹ̀ tòbí arákùnrin yẹn wà bá nabi sallallahu alaihi wà bá Abubakar Siddiq radiyallahu anhu faqala inna abi ó ní bàbá mi gbogbo dúkìá mi lọ́fẹ́ kó tán o ó sì di lápèjúwe kí n sì gba atm lọ́wọ́ ọmọ kọ́ wa kọ́lẹ́sì báńkì àbí kò sì mú àká nọ́mbà rẹ̀ kò sì lọ lè sọ pé ọyá sáìn kó sáìn sí ayé sí orí orí chẹ́ẹ̀kì fún ọ kò sì náà lọ lè wùtọ́ gbowó rẹ̀ ah wọ́n ní kí ló dé wọn àtòwé àti wọ́n bìí mímú ní ọ̀ mímú ní ọ̀ ọmọ yẹn wà lè bá Abubakar Siddiq ẹwù ilé yìí náà nìsín fún ìpè kò sí tó burú ẹ tó mọ bá wọn Abubakar Siddiq náà lọ́wọ́ àlérí ìjọba ń gbà wọn òun ni hakim òun ni àkọlífà wọn wá ní bàbá mi yìí ó ti gbogbo mi ló gbà kọ́dà yẹn kúláwo wà áìlàmà ànlá yẹbu kí mi ni òṣè àn olóhùn ní sàn kankan kù wọn náà wó mi tán ah so ni Abubakar wa pè pé kọ́ pè ọmọ yìí wa fàkọ́lẹ̀ lè ẹ̀dí yìí innama laka min malihi ma yakfik ọba kìrìsìdì kọ́ àtọ̀wọ̀ pé áá nítorí máa mú máa mú tó ń tó bá lè náà ni kò mú ń bẹ̀ kì í ṣe pé kó wá kó gbogbo ẹ̀ tán yẹn faqal ni bàbá yẹn bá sọ fún Abu Bakr Siddiq pé ya khalifata rasul pé wọ òjíṣẹ́ ẹwọ àrólé anabi sallallahu alaihi wasallam pé kí wọn lọ rọ́pò anabi lásìkò wẹ́n nígbà tá anabi lọ tán wọn ló ń jẹ́ aláṣẹ fáwọn mùsùlùmí أليس قد قال رسول الله صلى الله عليه وسلم أنت ومالك لأبيك ó ní wà innama ya'ni bi zalika an-nafaqa nítorí bí ìgbà lérò ni pé nínà ni nítorí mú tọ́ nà ń bẹ̀ ni kì í ṣe pé ó gba owó dúkìá rẹ̀ nínà ni ànẹ́sọ̀ sọ́là mú kó nà ń ni kì í ṣe pé wàá ní gbogbo dúkìá rẹ̀ lókùtà yẹn so ṣẹ́rí tí mo tún nílò ní eléyìí náà ni pé the same thing ló tó ṣẹlẹ̀ lẹ́yìn Ànábì sallallahu alaihi ànábì sallallahu alaihi wasallam arákùnrin yẹn ó wá rojọ́ pé bàbá òun á ah, ó ṣe nǹkan báyìí fún un ó fẹ́ bò òun fẹ́ ṣe tó tó dùn òun ó sì lọ́ọ́ fẹjọ́ fún ìlú ẹ̀ náà ni ó tó ṣẹlẹ̀ láyé Abubakar náà so kí nǹkan kó ṣẹlẹ̀ ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ ọ̀gbésí ayé náà ni kí wọ́n pé àjẹnà ah, lè fẹjọ́ fún jìnnà nífẹ̀ẹ́ yóò sùn ibi tó yẹ pé ọ̀rọ̀ yíyí á olùjásẹ́ olùjásẹ́ kí wọ́n á lù yẹn ṣe léṣe ó lù yẹn pa jìnnà lè sábà àwọn yẹn báyìí kí wọ́n gbà mí kí wọ́n bá mi protect right mi sí yẹn kan tó burú ń bẹ̀ níbo lè yẹn wá lọ láyé òde òní yìí tó bẹ dọdọ sọ́dọ̀ aláǹgọ alẹ lọ ni àbọdọ balógun lẹ lọ ni àbí kìnìkan lẹ lọ ni so ìyẹn lè lọbẹ tí wọ́n bá lọbẹ tí ò yanjú ńkọ́ àwọn àgbàlagbà wọ́n lọbẹ kò yanjú ńkọ́ nẹ́sìn tó kú náà ni pé káwọn lè fẹjọ́ sọ àwọn tí wọ́n lè yanjú ẹ̀ bó ṣe kọ́ọ̀tù náà ni kí wọ́n lọ ah, ẹ gbà mí n tó burú jù ni kọ́ jẹ́ pé ọmọ yẹn kó lérò pé ń wà ń ṣàbùrú fún bàbá yìí ń rìn bàbá yìí lẹ́wọ̀n ìtí ah, ó burú nù àwọn pé ká protect ọmọlúwàbí mi ká protect ẹ̀tọ́ mi fún mi so kí ló burú mẹ́ nínú ẹ̀sìn ọlọ́run kò sí nǹkan tó burú ní eléyìí nínú ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ so náà ni a rí yìí sọ̀rọ̀ fẹ́nu kò sí ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀làyà dínú qala Allahu qala rasuluhu qala as-sahabatu laysa bit-tamwih nǹkan tí ń jẹ́ pé ẹ̀sìn ọlọ́run tí a máa ń dúró òjíṣẹ́ sọ báyìí qala as-sahaba nẹ́bí wọn sọ ẹ̀rí náà láti mú wáyìí qala Allah láti mú wá وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطيعهما سو أتما يا يعني الأخلاء بعضهم يومئذ بعض لبعض يعني بعضهم لبعض عدو إلى المتقون يوم يفر المرء من أخيه وأمه وأبيه بالأموة تبقى تيو باتي سيدر ولو وبا كان في شكاكو سيما أنك هي أتوب من تباتي فونا نكوم شيء يقرأ سا يقرأ دارا يعني ليه تبقى جوين القيامة فلا طاعة لمخلوق في معصية الخالق بلا تموه ẹ̀tọ́ wo nísìn ọ̀rọ̀ pé kí wọ́n lọ lè sọ pé ẹ̀tọ́ mi ẹ̀ bá ń béèrè náà la mú alátọ̀dọ̀ jábẹ̀rẹ̀ nísìn yìí táwọn bá nẹ́bí sallallahu alaihi wasallam látún mú alátọ̀dọ̀ Abubakar Siddiq yìí náà nísìn yìí so kátó wá wo tàwọn fatwa àwọn àfa tó ipá náà tó jẹ́ àwọn àfẹ́sìn Ibn Hajar al-Haythami alayhi nínú àwọn àfẹ́sìn ni wọ́n ti tíra kan pè ní az-Zawajir ṣùgbọ́n tó ń sọ̀rọ̀ ipe pé kí ọmọ kó lọ lè fẹjọ́ bàbá rẹ̀ sùn kó lọ lè sọ pé ah, ẹ dákun bàbá mi ń ṣe nǹkan báyìí ẹ dákun ẹ bá mi yọ bàbá yìí ẹ bá mi ẹ bá mi ẹ bá mi gbẹ̀tọ́ mi wàlá irú nǹkan yẹn gan torí tó wájú ọgbìn alkiyama ẹ tí bàbá bá ṣe àbòsí fún ọmọ wàlá ọlọ́wọ́n bọ́ gba àbòsí yẹn padà lọ́wọ́ rẹ̀ àfitọ́ ọmọ yẹn bá yọ̀ǹda lókù so náà ni lànàbí ń sọ pé inna li waladika alayka haqqan kí ọmọ rẹ̀ ń lẹ́tọ̀ọ́ tó gbà lọ́wọ́ rẹ̀ o gẹ́gẹ́ bí bàbá náà ṣe lẹ́tọ̀ tó gbà lọ́wọ́ ọmọ lọ́wọ́ ni wọ́n ti kúlà bí hakin hakọ́hù ẹ fún gbogbo kálukú ní ẹ̀tọ́ rẹ̀ Imam Ibn Qayyim náà sọ lọ́rọ̀ inna Allah yas'alu al-walida an waladihi yawm al-qiyamah qabla an yas'ala al-walada an waladihi yawm al-qiyamah فإنه كما أن للأب على ابنه حقا وللابن على أبيه حق gẹ́gẹ́ bí bàbá náà ó ṣe mọ́ sọ tukú tọmọ yẹn ọba ṣe tó bá dídọ́gbìn náà kìí àmọ́ yẹn ọmọ yẹn kàbùkù lọ́dọ̀ ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá náà ní àwọn ẹ̀tọ́ tó gbọdọ̀ fún ọmọ rẹ̀ tí ò bá fún so òun òun yóò dìbà lẹ́jọ́ ńlá fún oúnjẹ wọn náà kìí àmọ́ Ibn Hajar al-Asqalani nínú sí àwọn Zawajir tí mo wí yẹn bàtà wọn náà ń sọ nípa pé lọ wọ́n ní sẹ́rí kí wọ́n lọ lọ́njì complain kí wọ́n lè fi ẹjọ́ sùn kí wọ́n lè fi ẹ̀hónú hàn tó yẹ pé ẹ̀hónú yẹn àlèjá ìzà ni ntọ́lẹ́tọ̀ ni ntọ́lẹ́tọ̀ lọ́rọ̀ lè fi ẹjọ́ sùn sí wà tọ́lẹ́bìlì já ìz tó yẹ pé ntọ́ ń wá tó ń request yun ntọ́lẹ́tọ̀ náà ni kò request náà ló ń request náà lọ́mọ request fún lọ́dọ̀ òbí rẹ̀ wọ́n ní falẹ́ ìsàmínà ẹ̀kú kìfì ṣẹ́yì tó lẹ́yìn òkè ṣe tó yẹn ti ẹ̀yìn òsàbúrú kankan tó bíi ọ̀ṣẹ́ òbí rẹ ìyọ̀ṣẹ́ òbí wọn ni wà kọ́dí já àwàládù báàd sọ̀hábà ìlànàbí sallallahu alaihi wasallam sàpé ìkúùkù kí yọ ṣe òbí yàn wọn ni kí yọ ṣe nǹkan tó jẹ́ ìnira tó jẹ́ pé ìnira yẹn kì í ṣe pé ìnira tó lẹ́tọ̀ọ́ sáwọn òbí wọn ni àwọn kí wọn pé ah, ẹ mọ́ sara ni mí ah, ah. kí wọn tó wá níyì wọn tó dáa kí àwọn àfọ ẹ kán bẹ̀rù ọlọ́wọ̀n bàfà ẹ káwọn èèyàn bẹ̀rù ọlọ́wọ̀n bàfà wàláyé káyọ̀ bẹ̀rù ọlọ́run. so mujarradu shakwa aljaiza ibn hajar lọ́sọ̀ báyìí aláhísà ni ó ní kí ọkàn lọ lè rìpọ́ọ̀tù kí ọkàn lọ lè fi ẹjọ́ sùn ìfẹjọ́sùn tó hàn tó tó ipò da wàtọ́lábùl jaiz kí ọmọ request fún nǹkan tó da lọ́dọ̀ òbíyàn walaysa min al-uquqi fi shay àìfi kí bàbá mi fún mi kalẹ̀ kí n lo hijabu ẹ̀sìn àkàrà mi ò fi mí kalẹ̀ kí n ṣẹ̀sìn ọlọ́run mo ṣe fẹ́ àkàrà mi ò fi mí kalẹ̀ lórí àìkúnlẹ̀ mi fún ẹlòmí àfọlọ́wọ́ bá nìkan oṣó wà lẹ́yìn sẹ́mínà ẹ̀kúùkì yíwọ̀n ẹ̀ ṣe ẹ̀sẹ̀ sẹ́mínà là ń sọ yí kàtẹ́ nípa bá ní ẹ̀gbọ́rí ẹ̀gbọ́rí nínú tíra ọlọ́run ẹ̀kárí nínú àwọn tíra àwọn àdìsànẹ́bí àdìsànẹ́bí ẹ̀kárí nínú tíra àwọn àfa àtẹ́tẹ́ kọ́ra kọ́ mo dúró lórí pé tí bàbá kàmá lè wíire pé àtẹ̀ntì ń kúnlẹ̀ fún àtẹ̀ntì ń kúnlẹ̀ kí àwọn méjì orojọ́ wájú ọlọ́run pé ẹ wo ẹ méjì orojọ́ wájú ọlọ́run ó yẹ kó bì ó wò pé á yé n fi ọ́ kalẹ̀ bìlẹ̀ ń tà sí. fẹ́ẹ́ lómi gan ọ̀fẹ́ lọ lè yí ọ̀rọ̀ wọn padà ní ìsìn ní ọ̀rọ̀ bàbá kàmá lè kí á yí padà kò sí yí wàlẹ́ ìsàmínà lẹ́ẹ̀kúùkì wọ́n nítorí pé kí ni wà kọ́rí já ba'du waladi as-sahaba ila nabi sallallahu alaihi wasallam àwọn kan wá nú àwọn ọmọ sọ̀hábà tó yẹ pé wọ́n wá bá nabi sallallahu alaihi wasallam yashku min walidihi fifty ya ìmáàlì tó wá fẹ́ ju bàbá rẹ̀ sọ pé bàbá àwọn fẹ́ gba ogun dúkìá àwọn ọ̀fẹ́ pa dúkìá àwọn rẹ̀ wà hadara inda rasulillah sallallahu alaihi ó ànábì ò ti sọ pé àwọn ah, ọmọ yìí ah, ọmọ burúkú ni ọ́ wọ́n ń fẹjọ́ rẹ sùn bàbá rẹ wọ́n ń fẹjọ́ bàbá rẹ sùn ànábì ò wí bẹ́ẹ̀ so Ibn Hajar al-Haythami ló sọ ọ̀rọ̀ yìí o so bíi láti mọ̀ pé àṣé kí ọmọ kó ló lè sábà àwọn tó kún wọn lè mú ìṣòro fúyẹ́ fún un tí wọ́n lè jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó jẹ́ tòun nínú ìṣẹ̀mí ayé òun ẹ̀dákun so kí ni tí wọ́n di pé àwọn asọmọ di ọmọ burúkú nítorí irú nǹkan báyìí sàmá gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé wàláhì òbí ó ní ipò ó sì ní ẹ̀tọ́ tó ga lórí ọmọ tí ó yẹ kí gbogbo ẹni tó bá ń ṣe súnà nẹ́bí sallallahu alaihi tó fẹ́ tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alaihi wasallam kò mọ́ fún ara rẹ̀ nílò kàńjọ ọmọ ṣe dáadáa ó ṣe bọ̀ ẹ̀rí kó ṣèbọ̀ yìí túmọ̀ rẹ̀ ni pé báwọn fọṣọ báwọn gbálẹ̀ báwọn fabọ́ báwọn dáná báwọn pọnmi kódà sábà tó nídìí pé máa bá ń da ìbẹ̀rẹ̀ nínú máa dàánù pàpẹ́ sábà fẹ́ fọ́ ọ̀nà sọ pé àwọn bàbá yẹn bá ti dépò orú bẹ́ẹ̀ àbí bàbá bímọ máa bá dépò orú bẹ́ẹ̀ wàláì máa ṣe bẹ́ẹ̀ fọ́ ọ. sórí eléyìí òun ló jẹ́ pé èèyàn mú ẹ̀tọ́ òbí wá so ah, adọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́mọ́ṣà sànù gbogbo àwọn àti ajẹ́ ọmọ lọ́dọ̀ àwọn òbí wa kó má jẹ́ kí akọ̀tẹ̀ bákan náà kó sì bá wa ṣàánú àwọn òbí yẹn náà kọ́nà kó má jẹ́ káwọn náà kí wọ́n ṣe lọ́run látara wa tó náà ni mo rọ gbọ́ àwọn òbí ká ní àfaradà ká ní ìkómọ́ra erémọ́ kàdísì kan jọ ní pé aláìfilá ah, ńlá ni kí o sì mọ̀mọ́ ra ọmọ rẹ ọmọ tó ń tọ́ kó o sì wá wí ìtẹ́kọ̀ síra láre kó lè jìnnà síra rẹ kò kàn máa máa wéètì rẹ̀ kò máa máa máa tìtì rẹ̀ kò dá so kọ́nà kọ́mọ́ ṣáà sànù wa gbogbo àwọn ọmọ tí wàá bí kọ́nà kò jẹ́ kí wọ́n wúlò fún wa láyé àti ní alkiyama nínú láì tí a rà fọ́ àtàwọn ẹgbẹ́ pèsè orí nọ́mbà mi lẹ́yìn ìgbà tàbá parí ètò sí nílé sí ojú òpó lẹ̀ lónìí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine àbúfọ̀tà sàrùmí ni wọ́n dágbére pé subhanakallahumma wa bihamdik.